dákun tí mo bá tí àwọn àfáà ń sọ lọ́wọ́ ìbá prefer pé kémi náà jókòó kún ọmọ sọ yóò lọ ọ̀rọ̀ bíi pé eh, anídìí ju ọ̀rọ̀ alìsílámù wọ̀tàkọ́fà lọ but kọ́mọ́ dàbí ìgbà tí ó yẹ pé èmi ni mo wá da ètò òru otherwise tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ nìyẹn pé a ah, eléyìí tí wọ́n ń bá wa sọ yìí òun lè bá jẹ́ kí kí wọ́n máa bá lọ lódodo torí pé ní ma yata'allaqu bi umuri al-i'tiqad gbọ́ntọ́ bá ní í ṣe pẹ̀lú bóòlàdì ọkàn yẹn ó ṣe dúore tí ìsìláàmù yẹn ò ní mẹ́hẹ̀ wàláyé ó ṣe pàtàkì púpọ̀ torí ní òun gan ni asludi ìpìlẹ̀ gbogbo ẹ̀sìn lẹ́rí tí wọ́n ń fọ́ sí wẹ́wẹ́ fún wa hàn ètò yìí pé níbẹ̀ yẹn fi ọgọ́rùn ọdún tó fi kírun bọ́fẹ̀ gbẹ̀rún oṣù gbààwẹ̀ gbogbo tí wọ́n ń wí fún wa yìí tó bá ti yẹ àti rún àtàwẹ̀ tẹ́yìn fa ìmọ̀ye ọdún àtòṣùgbà kọ̀mọ̀ nítumọ̀ ẹ dákun ẹ̀jẹ̀ á mọ pàtàkì gbogbo bí tá a bá ti rí àǹfààní tí wọ́n ń ṣàlàyé fún wa gba nípa ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid kọ́lọ́ńkọ́dà kó san wọ́n lẹ́sàn dáadáa kó sì jẹ́ kí ọwọ́nu làákà ìtiwa náà kọ́lọ́n kó jẹ́ kó wúlò fún wa. Ah, al-islam kí ni islam àti uh, ah, alhamdulilayi tí wọ́n ká tó gbé microphone fún mi nísìnyí wọ́n ní islam àti ọ̀làjú. Uh, gọ̀sìn kọ́kọ́ ń wo pé kí ni yorùbá tá a fẹ́ fi tú àtàkọ́fà bọ̀tà àwọn gan kọ́ wá bẹ́ẹ̀lì mi pé kí ni islam àti kí la pè bíkọ́sì inú ìwé tí ọdọ́wọ̀ mi wọ́n kọ́ lárúbáwọ́ ní alìsílámù wàtàkọ́fà wọ́n tún wá kọ́ lóyìnbó sísàlẹ̀ pé uh, kí ni wọ́n kọ́ islam and civilization. Ah, wọn ò kọ́ yorùbá rẹ̀ sí wọ̀fìlúwàkẹ́yìn ni pé àtàkọ́fà tutarujam bi culture tabafẹ́ tu sàkọ́fà culture la máa ń pè taba tu civilization náà pò ní kíni alḥadọ́ra ọwọ́ àdààmú làákàyè mi pé alḥadọ́ra la fẹ́ sọ ní àbí àtàkọ́fà. So akbar alhamdulilayi wọn ti wá yanjú ẹ nísìnyí wọn ní ọ̀làjú ni bimaana alḥadọ́ra bimaana alḥadọ́ra bọ́tú méjèèjì ní ó jìnnà síra wọn lidalika yukol kullu xadọ́ratin saqafatun walaysat kullu saqafatin xadọ́ratan gbogbo ń tá bá pè ní xadọ́ra ó saqafa náà sínú. Si no bọ́fẹ́ bóyá pé ní kì í ṣe gbogbo ntí ọba jẹ́ sàkọ́fà ló lè mú tuma kíni lọ́wọ́ ó lè mú tuma àdọ́ra bí ọ̀làjú lọ́wọ́. kí islam sọ ń pa alḥadọ́ra awo sàkọ́fà ọ̀làjú òde òní. الدين الإسلامي أسين وأسين إسلام تولون في ران نبوة محمد صلى الله عليه وسلم nínú miza islam ni pé díínù mutakamil ẹ̀sìn tó pé tí ò sí nǹkan kan pé a eléyìí ló kù tí ò sí lára ẹ̀sìn yìí islam dá sí gbogbo ìgbésí ayé wa ó dá sí bí a ṣe rí ayé ń bí ìta gbé ayé ń gbé rọrùn ó tún wá dá sí bó o la bá ọlọ́run ọba pàdé pẹ̀lú ìyọnu rẹ̀ lálùkìyàmá. La tí a ro oore ta yé ń bì yìí tí ó sì ní gba oore ti ọ̀run náà òun lọ́ fà àtẹ̀rí táwọn àfáàfi ronú parú tọ́pìkì pé bàbá ń sọ̀rọ̀ tàwíìdù fúnra wa ń gbogbo ògbà tá ń sọ̀rọ̀ ìbáàdà fúnra wa ń gbogbo ògbà bóyá lòmíì nírú tá a ti ń rí lónìí pé ẹ̀yin àfáà yìí dénú kí lọ́ọ́ kẹ́sìn eléyìí tá ń wí yìí kí lè ariwo èwo tó lọ́kàn ẹ̀sìn bí òṣèlú ẹ̀dẹ́ ẹ̀yìn àfa èwo lọ́kàn ẹ̀sìn bí ọ̀rọ̀ sáyẹ́nsì ẹ̀dẹ́ bóyá lójú káwọn àfọ wa ronú pé a bàbá tún wà ń ró àkójọ wa báyìí bàbá ń bára wa sọ̀rọ̀ ń pa kìtì ẹ̀ ní islam ní í ṣe pẹ̀lú alḥadọ́ra awùsàkọ́fà ọ̀làjú àsìkò sí ti o burú mbẹ èyí wọn ó jẹ kẹ́ tí ọba yóò mọ̀ mọ̀ pé ní yàtọ̀ fẹ́ sin àwọn kan tó ṣe pé ní. أعطوا ما لقيصر لقيصر وما لله لله أسعوا كنية أعطوا ما لقيصر لقيصر وما لله لله بأفن قيصر ننتجتي أسفن لنا نكني ننتجتي ألون أما نحن في الإسلام فإيماننا أن كل شيء لله èyí táwa mùsùlùmí gbàgbọ́ ni pé kọ́ ìsọ̀rọ̀ gbọ́dọ̀ lóhun ní nǹkan kan kọ́ ìsọ̀rọ̀ ọba ọba ilẹ̀ róòmù jọ́sí ni wọ́n ń pè ní kọ́ ìsọ̀rọ̀ gbogbo tó bá jẹ nílẹ̀ róòmù ní jẹ́ kọ́ àwọn ọba tí ń lo ayé ń gbà yẹn àwọn super powers kó tí wọ́n nìyẹn àwọn ni wọ́n rí bí amẹ́ríkà tá à ń rí lóde òní yìí àwọn ni roman empire ẹni tí ń jọba àwọn ni wọ́n ń pè ní kíni kọ́ gẹ́gẹ́ bí àwọn alfaris dawlatul furs àwọn persian àwọn ní super power tó sì kejì àwọn róòmù ń jọ sí olórí tiwọn ni wọn máa ń pè ní kesọrọ gbogbo wọn lọlọrun ní kí islam tẹrí wọn bá àwọn super powers ń dààmú ayé lónìí iná islam padà jórí wọn náà ni pẹlú ògbó ọlọrun àdéhùn ọlọrun ọba ni àmọ kíni kíni ò jẹ ká déhùn yìí ó ti ṣẹdí sí i ọlọrun náà ṣàdéhùn. ولنمكنن لهم دينهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم كي واني مجا متمبن يعبدونني لا يشركوا يا يشركون بي شيئا bẹẹ bá fẹ ńgbà tá a ṣàdúrà nísìnyí pé gbogbo àwọn super powers ayé ọlọ́run tẹ̀rí wọn bá fún islam gbogbo alásàmì bọ́tà gbàgbé pọ́lọ́run fi condition kan kalẹ̀ kí irú ètò e wáyé ọlọ́run ló dìgbà tí tàwíìdì wa irú ètò e àwọn afáà kí n tó dé yẹn ó dìgbà tí tawhidu wa bá dúró la yushrikuna bi shay'a tí ò ní sẹ́bọ̀ kankan mọ́ lọ́rọ̀ wa níjọ́ táwa bá rèdí láti fulfil condition yẹn ká má níyè méjì pé ntọ́lọ́hún wí ọlọ́hún ò ní sọ̀rọ̀ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ insha allah so ní kúkúrú uh, máa lè kọ́ ìsọ̀rọ̀ lè kọ́ ìsọ̀rọ̀ wà máa lè láhìlè láhìlè ẹ̀sìn islam ni pé gbogbo nǹkan ni tọ́lọ́hún islam ẹ ṣe pé ní bẹẹ bá fẹ́ ṣe wáàsí àbẹ bá fẹ́ sin lọ́hùn nu mọ́sálásí ni ẹ ti ṣe bàbá ti jáde kó nu mọ́sálásí kò sí tó kan ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ eléyìí wáyé bẹ́ẹ̀ láwọn apá abìkan nínú tàn ìpè bàbá ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn o ilé ìjọsìn nìkan ni ẹ ti sọ àmọ́ wọ́n bá di pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ ayé bò là á ṣe sọ̀rọ̀ ayé bò là á ṣe sọ̀rọ̀ kínní ẹ má gbẹ̀yìn wọ ẹ má gbé wọ àbí ẹ má ké sáwọn àfa sí but islam ò rí bẹ́ẹ̀. ká bẹ̀rẹ̀ látòrí kí là ń pè ní sàkọ́fà kí là ń pè ní hadọ́ra kí ń pè ní ọ̀làjú. الثقافة هي مجموعة المعارف والعقائد والقيم والأخلاق والعادات والتقاليد gbogbo nǹkan yìí ní ń jẹ́ sàkọ́fà. ntí ó jẹ ká mọ pé ní àwọn ìran kan bàbá wo àwọn ìran àwọn èèyàn kan bì kan pé wọn fi àwọn ọ̀nà kan yàtọ̀ sáwọn ìran míì a wà mọ sọ pé ní a ah, ntí léyìí irú wà tó wù yìí o sàkọ́fà rẹ̀ ni irú ìrìn tó rìn yìí o àbọ̀ra rẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀. irú aṣọ tó wọ̀ yìí o ọ̀làjú rẹ̀ lónìí lónìí kọ́ wọ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ núwà láàfin máa mọ̀ pé ní sàkọ́fà tàwọn eléyìí lórí báyìí ọ̀làjú tàwọn eléyìí lórí báyìí ọ̀làjú tàwọn eléyìí yàtọ̀ kódò ó lè jẹ́ mínà làkọ́ ìdí ó lè jẹ́ téèyàn dì sọ́kàn téèyàn lòun fi ń sin lọ́hùn àmọ́ tara ẹ̀ mọ̀ pé a sàkọ́fà tàwọn kan lélẹ́yìí sàkọ́fà àti tàwọn kan ní eléyìí. bọ̀tí tí mo rò pé ní ọ ká sọ because tá a bá ní ká discuss sàkọ́fà bí habora bí sífàtì nàámà ọjọ́ lọ púpọ̀ bọ̀tá bá ní gẹ́gẹ́ bí tàrífù definition tí mo fún yín tí mo fún wa nísìnyí ẹ̀rí pa ti gbọ́ yé pé ní àṣetánpẹ̀ ní sàkọ́fà ọ̀làjú ni pé ní tí àáfàá yìí bá wùwà lọ́nà kan tọ́yàtọ̀ séyìí tí àáfàá tó jókòó tí wọ́n yìí hùwà ó ṣeé ṣe kó ṣe pé ní sàkọ́fà tá àáfàá wà exposed sí lọ́yàtọ̀ séyìí tí àáfàá ni ló jẹ́ wọn hùwà tọ́yàtọ̀ àbọ̀rọ̀ làáfàá sọ lápèjúwe nísìnyí ẹ jẹun fún wa lápèjúwe tó súnmọ́ ká má lọ jìnnà téèyàn bá bí ọmọ nísìnyí tó bí ọmọ nírú èkó tọmọ yẹn dàgbà sí kò títí títí ó fi tọmọ ọkùnrin ẹni tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ tẹ wá bísírù lọ́rin àbí ká tún wo bòmíì tí ó tún jẹ́ tó tún jìnà díẹ̀ um, bóyá bí àwọn ìgbèríko tó wà létí ìlọrin lápèjúwe wọ́n bí ọmọ yìí síbẹ̀ ibẹ̀ lòun náà dàgbà sí wọ́n wá jọ jẹ́ wọ́n jọ jẹ́ ìrọ̀ kan náà expect pé ìyàtọ̀ wà nù ìròrí wọn àbí kò ní sí ìyàtọ̀ wà nù wọṣọ wọn àbí kò ní sí. Si ìyàtọ̀ wà nù kọ́dà bí wọ́n bá ń sọ yorùbá kan náà ìyàtọ̀ wà nù bí wọ́n ṣe ń sọ àbí kò ní í sí n ti ń jẹ́ sàkọ́fà nìyẹn sàkọ́fà ọmọ tá a bí lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ yàtọ̀ sí sàkọ́fà ọmọ tí wọ́n bí ní gbèríko likewise sàkọ́fà ìsìláàmù náà wà ní sàkọ́fà ibi tá à ń lọ nìyẹn asàkọ́fà tó ìsìlámìyà àwọn ìlhàdọ́rà ìsìlámìyà ìsìláàmù náà lọ́làjú ọ̀làjú islam ó gbọ́dọ̀ yàtọ̀ sọ́làjú kínní ọ̀làjú àwọn ẹ̀sìn míì tí èyí ṣe ti islam. fàkọ̀fáàtì tó wá kúnlẹ̀ ayé lónìí nísìnyí bá a ṣe rí àfàkọ́fà islamiyya a rí àfàkọ́fà tó lharbiya àbí àfàkọ́fà tó nasrọ̀niyya ọ̀làjú ti islam bó ni islam kọ́ wa pé bàbá fẹ́ lajú ọ̀nà wo ni káwọ̀ lajú lọ sàkọ́fà ti islam ni. nídàkejì àwọn ẹlẹ́sìn kejì náà láwọn christian lápèjúwe ó ní sàkọ́fà tiwọn náà pé báwọn náà bá fẹ́ láwọn lajú o ọ̀nà báyìí ni kí làwọn náà ọmọ ẹgbàá lajú lọ gẹ́gẹ́ bí example tí mo fún yín pẹ̀lú ọmọ èkó àti ọmọ ìlọrin lápèjúwe but min sunnati lahi kawniya ninu nto ti wa wa nu nti o le ma sẹlẹ torukpɔlɔ ni òun làwọn sunan bóun ṣe tó ètò ètò ilé ayé àwọn nǹkan mi ò máa ṣẹlẹ̀ yóò máa jà wá lójú pé ní akílódé yìí ń ṣẹlẹ̀ tí ó sì tẹ́ ọlọ́run lọ́rùn ọlọ́run nínú súnà kan ò ni. kí ni àwọn nǹkan mi ò máa ṣẹlẹ̀ sẹ́ mímọ́ láàyò xibbuhu lọ́hu wàlàyàrdọ́hu torí kékeré ṣe pọ́ lọ́n fẹ́ lápèjúwe nísìnyí kéèyàn ọmọ jẹ́ kèfèrí kọ́ mọ̀ sí lọ́hùn só wọ́ lọ́hùn ni kò dùn mọ́ lọ́hùn pọ̀tọ́ lọ́hùn fẹ́ ìyàtọ̀ ń bẹ nu méjèèjì sha'ahu Allahu walakinahu la yuhibbu wa huna yufarraqu bayna al-mahabbati wal-mashi'a torí pé ní nǹkan àyàfi kọ́ jẹ́ pé kíni bí mà ṣí àti láì tààlà àfi pẹ̀lú òfin pẹ̀lú sẹ́rí ìgbà míì tá a bá ń tú àwọn àlùfáàdù lárúbáwá sí yorùbá ìmọ̀ create confusion ẹ̀rí pé ńgbà mọ́ fún ẹ̀rí sùnmọ́ láàpì pẹ̀lú ìfẹ́ ọlọ́run ó sì wrong torúpọ́ ọlọ́run ọ̀fẹ́ pẹ̀lú wíwù. Uh ìyọ̀ǹda ọlọ́run ẹ ṣeun pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run but generally tá a bá tu ìfẹ́ ọlọ́run là á máa ń tu sí but ọ wrong torí pé ní màṣí ọlọ́run ayi ayi màṣí àtúhù alkaoniya àwọn tó yìí pé ní ó ní nǹkan kan tó torí ẹ̀ dá wọn kò necessary kò necessary kò yìí pé ní ó wu ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ nítorí hekima kan torí pé lápèjúwe nísìnyí. ọlọ́run ní òun dáná òun sì dá àlìjánná. anabuwa muhammad sallallahu alaihi wa sallam káyà lọ bẹ̀yẹn díẹ̀ wọ́n wà lójú ogúnjọ́ kan anabi wa wo arábìnrin kan nú àwọn tí wọ́n kó lẹ́rú lójú ogun wọ́n kó ọmọ wọ́n kó ìyá. nínú ìnira tárábìnrin yìí wà tó ẹrú lòun náà o kí wọn kó yàn lẹrú lójú ogun ṣe máa ti ń jẹ ẹmọtúmọ bẹẹ kéèyàn ti jọmọ lọ àbí kọkà dògìgì kọ dẹrú. síbẹ̀síbẹ̀ náà obìnrin yìí sàn wá opportunity tí ó rí tí ó fi dé ibi tí wọ́n pín àwọn ọmọ kéékèèké sí ọmọ tiẹ̀ tí ó fún lọ́mú ọtí ẹ̀ kọ́kọ́ gbàgbé ara tiẹ̀ náà anabuwa muhammadu sallallahu alaihi wa sallam wá pe àkíyèsí àwọn sọ̀hábẹ́ tí wọ́n súnmọ́ ànábì ń gbà ń pé ẹ fura sóbìnrin yẹn o àwọn náà wá ń wo obìnrin yẹn lóòótọ́ gbogbo mi ṣe ń ṣe wàhálà mi ṣe ń dààmú torí ah, bẹ́ẹ̀ tiẹ̀ kọ́dà bẹ́ẹ̀ tiẹ̀ pa òun ẹ rí i àwọn ìyá wa náà máa wí bẹ́ẹ̀ ń gbà mí pé kọ́dà gbogbo tí ọba ṣe àwọn ẹ̀ṣá já wọn ó tọ́jú ọmọ yìí ná. anabi sọlá ọsọlá wa bi àwọn sọ̀hábẹ́ ńjọ kan ńjọ yẹn pé àtàràwùnà anna hadhihi takdhif ابنها في النار، obìnrin yìí tẹ́ rí ti ń dààmú yìí ǹjọ́ wá ṣeéṣe kí irú obìnrin yìí ó dáná kalẹ̀ kó máa jò hìhìhì kó wá ju ọmọ yìí sínú náà ẹ àwọn ni kò pọ́sibú ẹni tí o gbé ní ẹnu kọ́kàn rí ọmọ fún lọ́yàn lásán lọ́ dààmú sí i anabi wa sallallahu alaihi wa ni ẹ wá lọ ọmọ o lallahu arhamu bi khalqihi min hadhihi bibnatiha ó ní ẹ wá lọ mọ̀ pé ọlọ́run fẹ́ràn ọlọ́run sì láàánú àwọn ẹ̀dá rẹ̀ ju bí obìnrin yìí ṣe fẹ́ràn ọmọ rẹ̀ yẹn lọ kìyàsù nìyẹn pé ńgbà tóbìnrin yìí bí fẹ́ tiẹ̀ ṣe mọ sọmọ rẹ̀ yẹn tí ò lè jù síná ṣe wá rò kó lè dùn mọ́ lọ́hùn kọ́ lòun ọ̀fọ̀ wá rẹ̀ ẹ̀dá ẹ̀dá èèyàn kó tún wá dáná kalẹ̀ pé ìwọ ẹ̀dá tí mo dá iná yìí sì tún wá jù ọ sínú iná. No ajẹ́ pé ní kì í ṣe pé wu ọlọ́run ọba náà káwọn kan wọ̀ náà àmọ́ ní kí náà máa bẹ láti ṣe kíni láti ṣe tahqiqu al-adala pé ní ńgbà bá wá ṣe pátẹ ní òsín lọ́wọ́n àtẹni tí òsín lọ́wọ́n bá bá wá dàlùkì àmọ̀tí gbogbo wa wà al-janna bó o lọ́lọ́wọ́n ó ṣe máa wá jọ́bo ní déédéé tó péré nítorí kí náà máa nìyẹn ní kúkúrú ni pé nípa ọ̀rọ̀ sàkọ́fà tá à ń sọ bọ̀ ni pé àwọn oríṣiríṣi nǹkan ni wọ́n máa wà ni mo fi ní sakofa garbiya náà bẹ afẹ́ akọ islam wọn máa bẹ ẹ̀sìn míì náà tí ì ṣe islam nínú tọ́lọ́hún ti gbèrò bẹ́ẹ̀ pé kọ́ máa bẹ òun náà máa bẹ bọ́fẹ́ bóyá pé ní ọlọ́run ò ṣe kí ni ọlọ́run ò fẹ́ràn rẹ̀ bọ̀tí nù súnà kàwníyà wa ni pé ní gbogbo sakofa láyé gbogbo hadọ́ra láyé yóò máa try láti impose ara rẹ̀ lórí gbogbo èèyàn ni gbogbo ẹni tó bá lọ́làjú kan sẹ́ àtọ́sọ́jáde àti kọ̀sọ́jáde ntí ọmọ wù ni pé ní gbogbo èèyàn kó ṣe pọ́ lọ́làjú tòun yìí ni ni wọ́n máa lò bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kí n padà sí example àwọn ará èkó tí mo wí lẹ́ẹ̀kan mẹ́yàn bá sọ̀rọ̀ lẹ́yìn tí ọmọ èkó nísìnyí gbà báwo lẹ dẹ̀ ṣe ń báwo lẹ ṣe ń báwo lẹ ṣe ń sọ̀rọ̀ yìí bọ́fẹ́ bọ́ èkó nǹkan ni ọ̀gbọ́ yorùbá dáadáa bọ̀tí yóò wù kó ṣe pé ní mẹ́tọ̀dù tóun fi ń sọ tòun òní kí gbogbo yín náà máa lò súnà ọlọ́run ni gbogbo èèyàn pátápátá tó bá lọ́làjú kan àbọ̀rà kan àbí sàkọ́fà kan yóò wù kó ṣe pé lóun ló ṣe kí ni òun ló borí i gbogbo sakọfáàtì àti hadọ́ráàtì tó kù káwọn yòókù ọmọ wa wo ń kọ́ṣe kó epe tiẹ̀ ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni sakọfa islamiyya náà rí bẹ́ẹ̀ ni hadora islamiyya náà rí àwọn tó ní ọ̀làjú mi iná ọmọ gbìyànjú láti pé láwọn gba ọ̀làjú tọwọ́ ẹ̀yin mùsùlùmí ọwọ́ àwa mùsùlùmí kú ò kí wọ́n gbé ọ̀làjú tiwọn lé wa lọ́wọ́ bọ̀táwa náà bá máa ń tà ń ṣe àwa náà dúró lórí pé ní a ọ̀làjú tiwa náà nì bẹ́ẹ̀ bá lè gba ọ̀làjú tiwa yìí ẹ̀ sì tún ní gbà kó lọ́wọ́ wa sìráàrù yẹ ọmọ lọ títí bẹ́ẹ̀ ni inú súnà ọlọ́run òun ni ọ̀kan nù àwọn ọ̀jọ̀gbọ́n kì í ṣe mùsùlùmí jíù ni yahudi ni wọ́n ń pè ní samuel huntington ó ṣèwé kan ó pè ní siraacu alḥadorat siraacu alḥadorat conflict of civilizations pé ìjà táwọn hadora mọ bara wọn jà ìjà tí kìíní táwọn ọ̀làjú tí wọ́n máa ń bára wọn jà bọ́tí kí ló ibo lòun ń lọ gan-an torí pé ní hadọ́ ẹ̀rí pé mo sọ pé nínú súnà ọlọ́run ni pé ẹ̀rí pé ń ti sọ̀rọ̀ yòówù náà lẹ́yìn hadọ́ra tiẹ̀ nítorí fẹ́ lọ ni pé ní gbogbo ayé nísìnyí ó yẹ kí a sọ̀rẹ́ndà fún hadora garbiya ni ìgbà wo lọ sọ̀rọ̀ yìí ẹ̀rí pé wọ́n ń pe kínní kan ní alḥarbu albarida alḥarbu albarida uh, ok bóyá cold war ẹ ṣeun cold war a lè ti come across irú expression báwọn alḥarbu albarida làwọn ń pè lárúbáwá but cold war náà wọ́n ń pè lóyìnbó ìtumọ̀ alḥarbul barida ni lẹ́yìn tí wọ́n ja ogun second world war alḥarbul alamiya taniya táwọn kan borí táwọn kan tí wọ́n fìdí rẹ̀ mi ẹ̀rígbé láti gbà yẹn dò ní àwọn tó borí ní harbul alamiya taniya yẹn àwọn náà wọ́n ń rúlu ayédìsìn ni wọ́n ń jọ̀gá ní lọ́nà tọ̀nà ayédìsìn but ńgbà tó yá lẹ́yìn tí wọ́n papọ̀ bá ọ̀ta wọn ti ń jẹ́ germany àtàwọn tó pẹ̀lú ẹ̀ ńgbà yẹn tí wọ́n wí ni wọ́n tán àwọn náà wá ní èdè àìyedè láàrin ara wọn wọn ò wá jàjà pé ọyàwó náà lọ gbé ban tiẹ̀ kémi náà gbé ìbọn tẹ̀mí lọ gbé táǹkì tiẹ̀ kémi náà gbé ìyẹn ni wọ́n fi ń pè ní kíni alḥarbu albarida àbí alḥarbu bilwakalat alḥarbu bilwakalat ó ń ṣẹlẹ̀ tí tí kọ́dà tí ọ̀pẹ́ sásìkò sìn òun lẹ́ gbọ́ pé ní ìlú kan ẹ̀yin ọ̀kan ní máa ń tọ́ dájà lẹ̀ láàrin ìlú kan sí kejì ṣẹ́dígẹ́tì bọ̀tẹ́ ẹ bá wádìí ẹ̀ dáadáa ẹ rí i pé nínú àwọn méjèèjì yìí tí wọ́n ń bára wọn jà alḥarbul bárida yìí ọ̀kan ń bẹ lẹ́yìn eléyìí èkejì sì wà lẹ́yìn eléyìí àwọn ni wọ́n máa wá rúná sí i pé lọ́ọ́ bá a pé ó sì sọ báyìí. Kama lọ́bẹ̀ yẹn ibi mo mò ni pé ọ̀rọ̀ samuel atuntin ni mo fẹ́ analyse lẹ́yìn ìgbà tí ní precisely ní uh, bíi 1984 parapara 1984 náà ni làwọn kan náà méjèèjì tí wọ́n ń bára wọn jà àwọn náà là ń pè ní soviet union jọ̀hún nígbà tí ussr wà àti united states of america àwọn ni wọ́n ń ja cold war láàrin ara wọn alharbul barida wọ́n ní international treaty organizations méjì tí wọ́n ń kojú ara wọn wọ́n ń pè kan ní warsaw wọ́n ń pè kan ní kíni atlantic nato nato sì wà dé sìn bọ̀ tí wọ́n ti wó èkejì nígbà tó wá di pé ní soviet union ṣubú ìgbà yẹn ni wọ́n ní ó signify pé alharbul barida ti ṣe kíni ó ti tán because láti gbà yẹn ló ti di pé ní kò sí alágbára mi super power mi tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ amẹ́ríkà dépò tí ọmọ wa wà bíi gbogbo ayé ṣe ń rí tẹ́lẹ̀ ẹ̀rí gba sọ pé gbà tí roman empire wà persian empire wà ńgbà usa náà wà ńgbà ussr wà ńgbà tí ọ̀ wá sí yẹn mọ́ wọn ni intahat alharbu albarida intahat alharbu albarida òun wá fàṣàrà rẹ̀ pé ní ntọ́wákù ni pé ní gbogbo ẹ̀yin hadorati tó kù bímọ fíhá alḥadọ́ra islamiyya gbogbo ẹ̀yin ọ̀làjú gbogbo ẹ̀yin fàkọ́fà tó kù àfi kẹ́ ẹ gba kínni kẹ́ ẹ gba hadọ́ra alghaliba ẹ̀ ń tó borí bẹ́ẹ̀ bá fẹ́ wéwu ẹ̀wù rẹ̀ ni ẹ máa wọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ẹ máa sọ bẹ́ẹ̀ bá fẹ́ ronú ìrònú rẹ̀ ní kẹmẹ́rò kódà wọ́n bá a débi pé bẹ́ẹ̀ bá fẹ́ sin lọ́hùn àwa láàsọ fún yín pé irú ẹ̀sìn tẹ́sìn ni. gírímọ́ńkà yẹn bá wọn débi pé ní kódà wọ́n fẹ́ lè máa sọ fún mùsùlùmí islam lọ́kàn wa bọ́t kì í ṣe islam nìkan ni wọ́n gbógun ti o wọ́n fẹ́ lè máa sọ fún wa pé ní ntẹ́ máa wí láwọn mọ́sálásí yín ni bẹ́ẹ̀ bá ṣe wá sí láwọn ìlú míì nísìnyí bọ́bá ti ń jáde kó lẹ́nu ọ̀nà mọ́sálásí ni àwọn ọlọ́pàá ó sì ti dúró dè ọlọ́run níjó burú débẹ̀ ń lu wa ń bì wọ́n ti ń ṣẹlẹ̀ láyé lónìí pé irun tó wíhun tó wílẹ̀ kan mọ́sálásí hùn kọ̀ bá kíni wọn ò ní kọ̀ bá mu wọn ò ní pé kọ̀ bá ìsìláàmù mu o wọn ò ní kọ̀ bá kíni mu the new world order the new world order an-nizam al-alami al-jadid pé ayé ti ayé ti yí padà àwọn ní an-nizam kínní al-alami al-jadid an-nizam al-alami al-jadid yìí náà wọ́n tún ń pè wọ́n ń dà pé ní kínní globalization.